ìbéèrè tí ó wà ní wọ́n ní ẹ jọ̀wọ́ kí ni ìdájọ́ tó wà fún ọkùnrin tó bá ń na ìyàwó rẹ̀ wẹ́ẹ́rì ní ìbáníkàlà ọmọ ìbéèrè ni àbá bèèrè padà pé ẹ jọ̀wọ́ tí obìnrin rẹ̀ náà ṣe tọkọ náà tó ṣe fún obìnrin rẹ̀ ìláwọ̀ bèèrè ní wọ́n tọ́ ọmọ ṣe bí àpéjọ rẹ̀ ó wọ́n tọ́ nìyẹn tí àbá àbá gẹ́gẹ́ ní ìbéèrè báyìí ìyáàkà lọ ń dáhùn lẹ́ẹ̀tọ́ náà rárá ojú ọkùn tó náà lọ́wọ́ rẹ̀ ìwà rẹ̀fọ́sùn ìwà ìjá ìwájú àbá ẹni ìjẹ̀wò tó bá níbi ipò ẹ̀rẹ́kùn alákọ́ ti rí ní ìyàwó rẹ̀ òun gẹ́gẹ́ ló mọ́ nínú ọkọ̀ akọ̀ ọgbà rẹ̀ bí Wọ́n ní àtọ́ ní ẹbí òjòrò àwọn ọmọdé wọ́n ló ní owó tilẹ̀ kò mọ́ ọkọ̀ owó tilẹ̀ kò mọ́lé, ó rẹ̀ ìrẹ́ ló tó àmì ẹ̀kọ́ tó àti ẹ̀kọ́ bá lọ sí. Nígbà tó ti dé bì. So ọlọ́wọ́ jẹ́ abá ẹ̀rọ lóbìnrin gbàgbé. But ẹ̀kọ́ náà ó ní pé ààkí ń lo obìnrin. Ọ̀rọ̀ tó tẹ́bi tí ẹgbẹ́ ń lo obìnrin ló ń jìnà yẹn. Ó fún wa ní orí náà. Àkọ́kọ́ rẹ̀, ń àti àlùkùrá ní pé ta ìlú lónìí ọlọ́run ti wà sí wọn à tó kó sí lẹ́nu lítà tó bá ń kó sí lẹ́nu olóòtú àlùjẹ́nà ilẹ̀ àlùjẹ́nà rẹ̀ yẹ́nà tó fún ọ̀dọ́kọlẹ́nu èrò ọ̀nà ọlọ́run àìjẹ́ ọ̀dọ́kọlẹ́nu ilẹ̀ ọjà mẹ́kọ̀ọ́nù nípa àìsàn ti wà sí fún ìyàwó rẹ̀ tó bá ti wà sí fún tó tó sọ wà sí ẹ̀yẹ

ó yẹ kó mọ̀ sí á ah, ọkọ̀ mi tẹ̀ lọ́sà sí á lọ́wọ́ kan lẹ kó tura ọkọ̀ bàrà ipò á nìṣe tura bẹ̀. ìgbọ́bìnrin ní ìyá rẹ̀ lẹ́bi pé tó o bá tún ti máa rí à ah, nítorí mo kàn fún ẹ lẹ́bi mo fẹ́ máa ní ìjẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. ó ń pẹ́ wo yìí wà tẹ̀ ní wàlọ́ òsè tí mo òun rẹ yóò palẹ̀ mọ́ pílò rẹ̀ yóò palẹ̀ mọ́ abọ́ bọ́lá tiẹ̀ lórí ẹ̀kọ́ sínú kálọ̀ àti gbogbo sínú nínú nínú yàrá yín lórí ẹ̀kọ́ tẹ́lí sí lórí ẹ̀kọ́ sùn. ìbáwọ̀

ìdí ayọwọ́ ẹ̀sẹ̀ gidi ni o ṣàkóso dáadáa àwọn àwọn olùtẹ̀sí wọn ni wọn ṣe nígbà ìlànà ìyànà àmọ́ kò gbọ́dọ̀ ṣẹ̀jẹ̀ kò dẹ̀ gbọ́dọ̀ kò gbọ́dọ̀ ṣẹ̀jẹ̀ kò gbọ́dọ̀ lórí kò gbọ́dọ̀ kún lápá ẹ̀mí náà tí ó bá ẹ̀kọ́ lọ ẹ̀ka àwọn aláyébà wọn máa lẹ́sí wọ́n ti ní ọmọ lórí iṣẹ́ ìjọ agbada ọjọ́ sí ìjọba àkànlẹ̀ ọ́ ọba sí àríwá ilẹ̀ bí ẹ̀gbọ́n tó tóbi náà lẹ́yìn bá yá èyí ò ti rẹ̀ bí ẹ̀mọ̀ ìyàwó nù ọ̀dọ́rù bá ní náà tí ò ní àfẹ́ tiẹ̀ ṣùgbọ́n yóò rí sáré lọ bẹ̀ obìnrin gbọdọ̀ tí ó gbọdọ̀ ti dé lójú ẹ̀ ẹ̀ka ní pé nílẹ̀ ìdí agbára ni ara nílẹ̀ ìdí agbára ẹ̀jọ̀ pé ó rọ̀ sí àwọn bẹ́ẹ̀dì lójú lọ ẹ̀rẹ́dẹ̀ so àgbẹ̀yìn sáré yọ àwọn obìnrin alágbàdàrà eléyìí kò bá ẹ̀kọ́ ìsìláàmù rẹ̀ tó kí n tọ́lá ń tọ́lá wa bẹ̀rẹ̀ ọ̀rẹ́lẹ̀ ìwọ ìyàwó náà mẹ́jẹ̀ kó délé ẹ̀kú pé ọkọ máa wá wà frustrated tẹ́bí kó wá yọwọ́ nínà sí wọn náà tí wọn náà bá ti bọ́wọ̀ yìí kí

ìmọ̀ràn tí ọjọ́ gbogbo àwọn méjèèjì wípé ẹ try láti mọ understand ara yín ẹ má mọ ẹjẹ́ tí ẹ̀ mú mọ ẹjẹ́ tí ẹ̀mí bá ti ń le lọ́wọ́ máa ń dé nínú ọ̀rọ̀ tó bá ti ń ṣẹlẹ̀ náà ṣẹ̀ fún rírò gbọ́ kò sọ̀rọ̀ tí àwọn ò bá sọ sí ẹ tí ẹ̀mí tí ọ̀gbọ́ kò sọ̀rọ̀ tí ọkọ ò bá sọ sí ẹ tí ẹ̀mí tí ọ̀gbọ́ kò tẹ́lí tó máa ń lìdì sí àwọn ara wa à ń para wa à ń ṣàdúrà lójúmọ́ rẹ̀ òun tó tí ẹ̀mí ò bá ti rọ̀ sí i lára ìlú sálàmù